الرحيم المالك القدوس الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àǹtí gbogbo ẹ̀yin olùgbọ́ wa yìí pé akójúmọ́ akójúmọ́ àwọ̀ a sì tún kú ìpamọ́ ọdún idil faith Allah subhanahu wa ta'ala jẹ́ kí a ṣe ọ̀pọ̀ ọdún láyé ẹ káàbọ̀ sórí ètò tí a pè ní alefik fìdíìnì lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọ̀làdùnmí bello òǹlòkọ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lọ́gbọ́mọ̀ṣọ́ sheikh ìbéèrè tí màá kọ́ fi ṣíde òun náà ni pé oníbèrè béèrè pé ǹjẹ́ tí aláboyún bá wà ṣé àǹfààní ń bẹ nínú ẹ̀sìn islam láti jẹ́ kí a yọ jáka ọlẹ́nu obìnrin náà lásìkò idil fitri tí a wà yìí lára àwọn ìbéèrè tí ó kọ́kọ́ ń jẹ lọ́wọ́lọ́wọ́ nù kí n tó máa tún mú àwọn míì wá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd asalaamu As warahmatulahi wabarakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wabarakatuhu. òfin ọlọ́run ó fi hàn pé àwọn májàmú méjì òun náà ni ó wà fún yíyọ zakatul fitr májàmú alákọ̀ọ́kọ́ òun náà ni al-islam ẹlẹ́ẹ̀kejì òun ni al-haya májàmú alákọ̀ọ́kọ́ ni pé ẹni tí yóò yọ zakatul fitr àbí tá a yọ fún yóò jẹ́ mùsùlùmí. Hmm torí rẹ̀ ọ̀ràn yẹn ní zakatul fitr lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin àbí lóbìnrin olówó mẹ̀kúnnù olùgbélé tàbí onírìn àjò gbogbo wa pátá náà láàyò lópin ìgbà tá a ti jẹ́ mùsùlùmí lọ́mọdé àti lágbà ìdí táwọn ọmọdé ní pé ìdájọ́ ọmọ ìdájọ́ bàbá rẹ̀ ni tí bàbá bá ti jẹ́ mùsùlùmí mùsùlùmí náà lọ́mọ májèmọ́ ẹlẹ́kejì ní alhaya kéèyàn máa bẹ ní ẹni tó wà ní ààyè kọjá ẹni tó wà láàyè ní àárọ̀ ọjọ́ ọdún hmm. ẹni tó bá wà láàyè láàárọ̀ ọjọ́ ọdún zakatul fitr ti di ọ̀ràn yẹn lórí ẹ̀ ṣùgbọ́n ká pé èèyàn kú lọ́dún kọlá ọdún kọtùlá ọdún kùjọ́ mẹ́rin zakatul fitr kì í sọ̀ràn yẹn lórí eléyìí àmẹ́ni tá a bí láàárọ̀ ọjọ́ ọdún ṣáájú sọ̀látùl ọ̀ràn yẹn ni ká yọ zakatul fitr fún un tọ́ba wá jẹ́ pé eh, a ti ṣe sọ̀látù làáyédè dárí kó tó di pé wọ́n bímọ zakatul fitr kì í sọ̀rọ̀ yẹn ni pé ká yọ fún irú ọmọ yẹn mọ́ eléyìí ń jẹba. àwọn olùmọ̀ nípa òfin ṣẹ̀ríyà wọ́n sọ pé àní yọ zakatul fitr fún oyún àní yọ fóyún hmm. àyàfi ọ̀rọ̀ kan tó wá látọ̀dọ̀ aṣíwájú wa Uthman ibn Affan hmm. radiyallahu anhu tó ní a yọ fún oyún ṣùgbọ́n ìtọ́ tẹ̀ wọ́n nípa àníyọ̀ fóyún torí pé oyún tó wà nú ó pamọ́ sí wa sọ́mà kan ní àbọ̀mọ́ méjì ṣé wọ́n ju méjì lọ àbí wọn ò tó bẹ́ẹ̀ gbogbo eléyìí ń pamọ́ ni ọlọ́run ọba nìkan ló mọ̀ ọlọ́run sọ pé wa ya'lamu ma fil arham onìkan ló ma ń tó wà nínú àpò òbí ó tilẹ̀ jẹ́ pé kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àtobìnrin nínú òdiwọ̀n tá a yọ fún ní kálukú ní zakatul fitr ṣùgbọ́n ta ló lè sọ fún wa sọ́mà kan ní bẹ́ẹ̀ nù ní àbí méjì ẹnì kan sọ pé ọ̀nà ti wà lónìí tá a fi lè dá mọ̀ pé sọmọ kan ló wà nù àbọ̀ ọmọ méjì á sọ pé kò sọ́nà náà kò sì ní sọ́nà náà títí láéláé hmm. nítorí pé tó bá pé scanning machine ńlẹ̀ bá ń sọ ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tóbìnrin bá ọmọ méjì ní nínú rẹ̀ ṣùgbọ́n gbà wọn bá bímọ tán rí i pé gbà wọn bímọ èkejì ọmọ nìkan hmm. kò sí nǹkan kan nú ọmọ méjì lẹ́pẹ́ jí mi lọ́mọ ká gbé. Hmm. so ìgbà míì wọ́n lè sọ pọ́ mi ẹyọ kan ni tí wọ́n sọ fóbìnrin pé kó dìde kó máa lọ ilé ẹ ti bí ma tán ọmọ ti jáde kejì rẹ ti jáde kóbìnrin ọ wá yarí pé rárá o nǹkan sì tún rú nínú tòun ìwọ obìnrin yìí ọ ni àní ọ hmm. ti bí ma tán ọ ti ṣe kínní ibi tá ti ń ṣe kínní ah, ọmọ bá tún dé. Hmm. so tí wọ́n sì ṣe skáàni láì mọ iye àyè tí wọ́n sọ pọ́ mẹ́yọ̀ kan ni torí ọlọ́run ọba ni wàyà òun ló máa ti bẹ́ẹ̀ nù àwọn àpò bí. jazakumullahu khairan ah, ẹnìkan náà tún béèrè wípé ǹjẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí ṣé ó lè yọ zakatul fitri fún àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ àwọn ìbátan rẹ̀ àbí alábàágbé rẹ̀. rárá o kó kó fọ ọmọ owó rẹ̀ kó máa ná kó máa jẹ kó mùsùlùmí nìkan ní yìí ní í ṣe pẹ̀lú islam sọ pé kẹ́ni tí ì ṣe mùsùlùmí ọba mùsùlùmí yọ zakatul fitri islam ò sì sọ wípé kó yọ zakatul fitr fẹ́ni tí ń bẹ ní ọ̀dọ̀ rẹ tí ń jẹ lọ́dọ̀ rẹ tí èsè mùsùlùmí hmm. mùsùlùmí nìkan ni máa yọ mùsùlùmí nìkan ni wọ́n máa yọ fún. zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight nọ́mbà tí olùjábí náà tí ẹ fi pè wọlé sórí ètò fáwọn àtàǹbẹ ní agbègbè ní ilẹ̀ nàìjíríà tí a wà yìí bákan náà fáwọn tó ń bẹ lọ́nà tó jìn rírí nọ́mbà tí ẹ lè máa pè wọlé sí rèé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello salaamaleykum warahmatulah. waaleykum salaam wa rahmatulah. kí ni ìbéèrè yín ìbéèrè mi àkọ́kọ́ hmm. bí islam ti gbà wá láàyè láti fẹ́ ẹlẹ́sìn mìíràn lóbìnrin náà ti gbà wẹ̀ bẹ́ẹ̀ sí ṣé ẹni lẹ́tọ̀ọ́ láti dáná fún wa ṣé sàbátì lè fífi ìfi ẹ̀ náà á yọ ọmọ láì bá wa gbà wẹ̀ ní ìgbéyàwó àkọ́kọ́ bákan náà obìnrin fẹ́ dáná fọ́kọ rẹ̀ ń wò dẹ̀ lọ́bẹ̀ ńlẹ́ mọ́ hmm. ó sì ní adìẹ tó lè pa láti fi ṣe bẹ̀ wọ́n wá gbogbo àyíká rẹ̀ kò sí ẹlẹ́sìn mùsùlùmí tó lè bá a pa ẹran yìí gbogbo dá ẹran yìí pa ó wá bẹ ẹlẹ́sìn míì ó wá gbólóhùn tá a máa wí ká tó pa ẹran àdúgbò àgbẹ̀kẹ́ sí obìnrin ọmọ ẹni yìí lẹ́nu ó wá pa báwo ni jíjẹ irú ọbẹ̀ yìí láti fi gbàgbé àbí láti ṣe nǹkan míì bákan náà lórí ọdẹ ṣíṣe ìlànà owó ní ìsìlámù gbà kalẹ̀ pé a máa ṣe ọdẹ ẹran mm. yálà irú ọdẹ ẹran tí ẹ bá ti gbogbo àti mọ̀ pé àwọn jẹ ẹran àgbẹ̀ lórí ti ìbéèrè ẹlẹ́kẹta ọ̀hún nítorí àsìkò àti fún àǹfààní àwọn ẹlòmíín nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti kọjá lọ wọ́n ti dáhùn ilé ìsẹ́yìn dáadáa lẹ́kùnrẹ́rẹ́ náà ń ṣe bisimilá. wọ́n ní tá a bá fẹ́ ẹni tí ì ṣe mùsùlùmí ní obìnrin gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ṣe gbà kì í ṣe pé ẹni tí ì ṣe mùsùlùmí lásán Hmm. kìí ṣe gbogbo ẹni tí ì ṣe mùsùlùmí lọ́lọ́wọ́n bá gbà pé kẹfẹ́ hmm. ẹni tí ì ṣe mùsùlùmí tọ́jẹ́ lẹ́sìn nasara hmm. àbọ̀ ọjẹ́ lẹ́sìn yahudi ẹni kó lè jẹ́ christian àbí kó jẹ́ jew àwọn eléyìí nìkan lọ́lọ́wọ́n gbà pé mùsùlùmí lè fẹ́ obìnrin wa. wọ́n á ní táwọn bá fẹ́rù rẹ̀ nírú oṣù ramadan tá a wà yìí tó lè jẹ́ pọ̀ ní dáná fún yàn kí ló ṣe tí òfin ní dáná fún yàn ìyàwó yín lò náà sọ náà dáná fún yín gbogbo ojúṣe tóbìnrin máa ń ṣe náà ṣe so wọn ní sáwọn yọ zakatul fitr fún a ti ṣàlàyé lẹ́yìn ṣáájú àní zakatul fitr mùsùlùmí ló máa ń yọ mùsùlùmí náà máa ń yọ fún torí de eléyìí báyìí ẹni tẹ́ bá yọ zakatul fitr gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí wọn ní àwọn fẹ́ẹ́ dú adìẹ ìyàwó àwọn ò lè dù so kí ló mọ̀ náà má lè dù lábẹ́ òfin ọlọ́nkọ́ máa sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú ká du hmm. so obìnrin náà du ẹran gẹ́gẹ́ bọ́kùnrin ẹran Hmm. wọn á ní sọ lè pe gbólóhùn tá a máa pè nígbà tá a bá fẹ́ du ẹran fẹ́ni tí èsì mùsùlùmí kọ́kọ́ bọ̀ ń dùn gbogbo ẹni tó bá du ẹran lọ́lọ́wọ́n bá gbà pé ká jẹ hmm. tí ò bá jẹ́ mùsùlùmí yahudi tàbí nasara hmm. yahudi tàbí nasara àwọn nìkan gbà pé tí bá du ẹran tún lè jẹ lọ kò gbọdọ du lórúkọ nǹkan mi àkíyèsí kan tún wá tó wá tó wípé tá a bá ti dú ẹran lórúkọ ọlọ́run pé ká jẹ kò tó wọn nítorí pé wá nínú hadith ali ibn abi talib radiyallahu anhu eléyìí tí imam muslim tó gbé jáde anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní la'ana allahu man dhabaha li ghayri allah hmm. ọlọ́run láàánà gbogbo ẹni tó bá dú ẹran fún nǹkan míì tó sí allah ìyẹn ni pé ẹ ṣàkíyèsí nígbà tẹ́ bá fẹ́ dú ẹ ní nínú ẹ̀mí pé mo fẹ́ dú yìí fọlọ hmm. ẹ wàá dùnbù rẹ̀ lórúkọ Ọlọ́run Hmm. nǹkan méjì yẹn gbọ́dọ̀ wà nbẹ hmm. mo fẹ́ du ẹran yìí fún Allah ó wà á dúnbò rẹ̀ lórúkọ Allah tí nǹkan méjì yóò bá pé tó dá wa lójú a gbọ́dọ̀ jẹrú ẹran. Hmm. hello. maaleykum salaam wa rahmatulah. akọ́lá jimoh lọ́jà sọ́kọ̀ rẹ̀. àmín orúkọ mi ni sẹ́rífàtì àbùsálàmù látòkè owó dògbò mọ̀ sọ. kí ni ìbéèrè yín màmá. ìbéèrè tí mo fẹ́ di bàbá ni pé obìnrin tó jẹ́ mùsùlùmí hmm. ọkùnrin náà jẹ́ mùsùlùmí tí wọ́n fẹ́ra wọn hmm. ìgbẹ́ tí wọ́n jẹra lọ́mọ tí wọ́n ṣe ìdí táwọn àfa àjókòó. Hmm. wọ́n wá kíkan ṣé ó nínú dúkìá rẹ̀ àbí kò ní rí bí dúkìá rẹ̀. alhamdulilayi nínú májẹ̀mú téèyàn máa fi jogún èèyàn ni kó jẹ́ pé ọkọ àtìyàwó ni wọ́n ṣùgbọ́n wọ́n ní májẹ̀mú rẹ̀ ní kó jẹ́ aqdu zawjiyyatan sahih kó jẹ́ pé yìgì tó sọ ọkùnrin di ọkọ fún obìnrin yẹn tó sọ obìnrin yẹn dìyàwó fọkùnrin yẹn eléyìí tó lálàáfíà òun ní bẹ láàrin wọn. Hmm. tí yìgì tí ó lálàáfíà bá ti ń bẹ láàrin wọn ìyàwó yẹn lẹ́tọ̀ọ́ láti jogún ọkọ ọkọ lẹ́tọ̀ọ́ láti jogún ìyàwó èyí ọba kọ́kọ́ kú nínú àwọn méjèèjì ọtọ́ sẹ́nìkejì tó bá ṣẹ́kù pé kó jogún ẹ̀ ọmọ hmm. ń bẹ láàrin wọn kò sọ́mọ láàrin wọn eléyìí ẹsẹ májẹ̀mú tóbìnrin fi jogún ọkùnrin mm. tọkùnrin fi jogún obìnrin náà lẹ́sẹ̀ rí nínú àyà tó lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ ogún ọkọ lọ́dọ̀ ìyàwó mm. ogún ìyàwó lọ́dọ̀ ọkọ ó ní walakum nisfu ma taraka azwajukum in lam yakun lahunna walad fa in kana lahunna waladun فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين Ọlọ́run ní táwọn àyàwó yín ló bá kú ṣáájú tiyín ẹ̀yin ọkọ ẹ gba ìdajì gbogbo dúkìá tí ìyàwó yín fi sílẹ̀ sáyé lópin ìgbà tí ìyàwó yìí ọba bímọ rí hmm. kò lọ́mọ rárá kódà kó sọmọ zina hmm. so ọkọ jẹ ìdajì dúkìá rẹ̀ ọlọ́run ní tó bá jẹ́ pé ìyàwó yìí bá fọmọ sílẹ̀ sáyé ọ̀nà yóò wọ ọmọ yìí gbà wá hmm. ìyẹn tóbìnrin nù o hmm. so ọkọ gba ìdá kan nù mẹ́rin hmm. wàyí o tó bá jẹ́ pé ẹ̀yin lẹ bá kọ́kọ́ kú àwọn ìyàwó yín náà jogún yín àwọn gba ìdá kan nínú mẹ́rin gbogbo ní tẹ́ bá fi sílẹ̀ lópin ìgbà tó ṣe pé ńgbà tẹ̀yìn kú ẹ̀fọ́ má láyé àmọ́ mo gbọ́dọ̀ jọ ọmọ tí ì sọ zina tọrọ ọmọ tí ì sọ zina ní ìjogún bàbá òun ló lè dí ẹlòmíì lọ́nà láti gbàǹtọ́pọ̀ hmm. so ọlọ́run á ní tẹ́ ẹ bá wa fọmọ sáyé a jẹ́ pé ìdá kan nínú mẹ́jọ òníyàwó yẹn gbà hmm. torí ẹ̀ ká kíyèsí béèrè tán sì yẹn pàtàkì hmm. ẹ rí i pé nínú ṣíṣí àti àṣà yorùbá lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n lè máa sọ pé obìnrin yìí báyìí eh, ọkọ ọ̀jẹ́ lọ́mọ kan so ọkọ wa kú ní ìsìn ìwọ náà wà ń bọ̀ pọ̀ fẹ́ jogún so jíjogún ọkọ lẹ́yìn ìgbà tọkọ bá kú eléyìí tí ìyàwó lẹ́tọ̀ọ́ sí kìí ṣe májẹ̀mú rẹ̀ ní kíyàwó yẹn jẹ́ pé ó bímọ fọkàn rí hmm. ọwọ́ pé yìgì tó lálàáfíà ń bẹ láàrin wọn ó hmm. ti sóbìnrin yẹn dẹni tí ọlẹ́tọ̀ sátìjogún ọkọ rẹ̀. Hmm. àpèjúwe mi ni ẹ rí i pé ìbéèrè máa ń pọ̀ lórí pé àwọn ti bímọ kalẹ̀ náà káwọn tó so yìgì àbí ọmọ ti pọ̀ wọn ò so yìgì. tó bá jẹ́ pé ọkùnrin yẹn ṣáájú kó tó di pé kú òun àti obìnrin tí wọ́n ti kọ́kọ́ ń gbé ní ìgbé zina hmm. wọ́n sì ti bí àwọn ọmọ kalẹ̀ hmm. ṣùgbọ́n kọkùnrin yẹn tó kú wọ́n ṣàtúnṣe wọ́n so yìgì ṣe rí yìgì tí wọ́n so yẹn àǹfààní rẹ̀ látijọ́ tí wọ́n ti so títí dọjọ́ kú yóò máa bẹ fẹ́kìnní kejì wọn èyí tó túmọ̀ sí pé tí ọba yẹn pọ́kọ́ ńlọ́ba wa kú lẹ́yìn ìgbà obìnrin yẹn ìyàwó rẹ̀ ni yóò jogun rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ tí ti bí ṣáájú yìgì yẹn àwọn ò ní jogun ọmọ tí wọn bá bí lẹ́yìn yìgì onìkan ní òjògùn tọ eléyìí túmọ̀ sí pé tó bá pa bá ṣàtúnṣe wọn àwọn obìnrin ò ní di ẹni tí ò ní jẹ kọ́bọ̀ àwọn náà òjògùn ọkọ wọn bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ tí wọn ti bí ṣáájú ńgbà mí gbogbo wọn ò ní jẹ nǹkan kan nínú dúkìá ọkọ yẹn. ẹ̀lọ́ o. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah ó kọ́ yín ibi ẹ ti ń pè. ó kọ́ mi ní àlè aláàfin. kí ni ìbéèrè yín o ẹkùn ìbéèrè mi nígbà kan mo wà ní mo wà ní mọ́sálásí nígbà kan mhm. mo wá kọjá níwájú ẹnìkan tó ń ṣe àlùwàlá ó wá ó wá tó mi sí nílá òní nítorí tí mo fi gba wájú ìkọjá tó ń ṣe àlùwàlá ẹ dákun pé òyìnbó ni kéèyàn gbà wájú ẹni tí ń ṣe àlùwàlá kọjá. tó ọ̀dà má gba wájú mi kọjá nítorí pé mò ń ṣàlùwàlá àríkúndá ni àtàṣejù. tó islam kò wípé kẹ́nìkan má gbà wájú ẹni tí ń sálù àlá kọjá hmm. má gbà wájú ẹni tí ń ṣe sọ̀láàtì kọjá tó ń lò fi ọlọ́run sọ. Hmm. ẹni tí sì ń ṣe sọ̀láàtì gan ń ṣe ni ọ̀tọ́ pé kó gbà wájú rẹ̀ kọjá ńgbà tí ò bá ti fi nǹkan kan dí gàgà wájú ẹ̀ hmm. àmọ́ tó bá fi nǹkan kan dí gàgà wájú rẹ̀ ó lè kọjá tiẹ̀ lẹ́yìn gàgà ọ̀. hello. salaamaleykum wa waaleykum salaam wa rahmatulahi wa barakatuhu ó kọ́ yín bí ẹ ti ń pè. abdulfatah láti us. kí ni ìbéèrè yín o. náà a kí àwọn dókítà ìbéèrè mi ni pé ẹni tí ó ní owó tó ti wọ nìṣọ́ọ̀ hmm. bóyá ó ní káàṣì tó ti wọ nìṣọ́ọ̀ hmm. ó tún wá ní bísíǹsì náà bísíǹsì ẹ̀ náà ó yẹ kó gbogbo àwọn tó tó nínú ó yọ nìṣọ́ọ̀ tó máa yọ zakatul mal nínú káàsì tó ní àti bísíǹsì tó ní yẹn nígbà wo lè máa ṣàánú yẹn. tó ọ̀dà alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run ẹni tó yẹ kó lówó owó rẹ̀ ti tó òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakat ó sì tún jẹ́ oní kárakáta owó tí ń bẹ ń di kárakáta náà ó tó òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakat ní ìgbà tí àsìkò zakat bá tó àti business àtòwó tá a ní zakat owó la máa ń yọ fún gbogbo ẹ̀ hmm. zakat owó la máa ń yọ fún gbogbo ẹ̀ wọ́n á ṣírò iye ọjà tí wọ́n ní eléyìí tí wọ́n ń tà iye táwọn lè tà tí ò ní wọ́n jù tí ò ní dín jù wọ́n á ṣírò owó yẹn papọ̀ mọ́ owó tí wọ́n ní lápò wọ́n wá yọ zakat kan fún un hmm. wọ́n á pín gbogbo owó yẹn fún ogójì èsì tó bá mú jáde òun náà ní nǹkan tí wọ́n yọ ní zakat. ètò sì dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ náà ni pé business tá n bá ń ṣe zakat wọbẹ̀ hmm. yàtọ̀ sí àwọn olùmọ̀ tí àwọn ní zakat wọnú owó tá a máa fi ń ṣe business àwọn olùmọ̀ wa sọ pé òwò lọ sẹ́kù mà hmm. bá ti ní zakat wọnú owó business. Hmm. Hello. Hello ó kọ yín ibi ẹ ti ń pè o. ìyá aisha látòkè òde. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ní tí a ṣe fẹ́ yọ zakatu títí ìṣàfẹ́yọ̀ yìí. Nàám ṣéyàn lè lo nǹkan téèyàn ní tó jẹ́ nǹkan yíyọ bóyá bíi ọkà bàbà bá gbàgbé. Tó ọ̀dà. Ẹ bẹ́ẹ̀rẹ̀ ní kejì. Nàám. Nàám téèyàn bá ń kírun. Hmm tí ẹ bá lọ sí òkú tí ẹ bá fọ́nà bí ẹ máa zìn tí ẹ wá gbórí sókè tí ẹ wá lọ sí sùjúdù hmm. àwọn àdúrà wo lèèyàn máa ń ṣe nígbà tí ẹ bá ṣe sùjúdù. alhamdulilayi zakatul fitr gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe rí òun náà ni ọ̀kan gbòógì nínú ìjọsìn ilé ìtura àwọn àjùwà. Mm eléyìí tí mùsùlùmí gbọ́dọ̀ ṣe ní àárọ̀ ọjọ́ ọdún ṣáájú sọláàtúl Eid láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n yọ zakatul fitr pẹ̀lú àwọn kan tí ń bọ̀ yìí dẹ́bínú hmm. bákan náà zabib wọ́n tún yọ zakatul fitr pẹ̀lú qamh hmm. alkama wọ́n tún yọ zakatul fitr ní ìgbà yẹn pẹ̀lú ashair wọ́n tún yọ zakatul fitr pẹ̀lú akit akit òun náà ni mílíkì mílíkì tí wọ́n sá tó di gbẹrẹfu tó wá dàbí àkàrà ògbómọ̀ṣọ́ wọ́n ní lárúbáwá máa ń pè ní akit tẹ bá mi wo àwọn nǹkan márààrún yìí àwọn náà ni gbogbo àdìsí mú wa hmm. ife wọn yọrí ní zakatul fitr hmm. báyìí anabi sallallahu alaihi wasallam dẹbìnú zebib èso àjàrà ni tí wọ́n bá sá tó bá gbẹ hmm. yóò wá dàbí pẹwúrú Hmm. yóò di zabibu nígbà yẹn nígbà tó wà ń wọn máa ń pè ní arinab so kama òun náà ní alikama sharir òun náà ó dà gẹ́gẹ́ bí ọkà bàbà kì í sọkà bàbà gangan torí pé hmm. lójú ó máa ń jọ bí rice àmọ́ ó máa ń green hmm. so akẹ́t òun náà ní mílíkì tí wọ́n sátọ́ gbẹ àwọn olùmọ̀ wa sọ pé wọ́n yọ zakatul fitri yìí látara oúnjẹ tó wọ́pọ̀ ní àwùjọ nítorí pé wọ́n ní oúnjẹ tó bá wọ́pọ̀ láwùjọ yín tẹ̀ ń fi so oúnjẹ inú rẹ̀ lẹ́tù yọ zakatul fitr. Hmm. so oníbèrè wa sọ pé sáwọn lè yọ ọkà bàbà sáwọn lè yọ àgbàdo dáadáa ọkà bàbà nínú oúnjẹ tó wọ́pọ̀ ni àgbàdo nínú oúnjẹ tó wọ́pọ̀ ni hmm. bẹ́ẹ̀ náà ni ráìsì nínú oúnjẹ tó wọ́pọ̀ ni ní àwùjọ tiwa náà lónìí ẹ lè yọ. Hmm. àwọn yẹn tún máa ń béèrè pé sí àwọn lè yọ èlùbọ́ sí àwọn lè yọ semovita ṣé àwọn sì tún lè yọ gàrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ pátá ẹ lè yọ ní zakatul fitr pẹ̀lú májẹ̀mú pé ntẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ yọ̀n àkọ́kọ́ oúnjẹ tó wọ́pọ̀ láwùjọ ni ẹlẹ́ẹ̀kejì ó sì ṣeé fi gbá wọn hmm. nítorí pé wọ́n ní múdù mẹ́rin tèèyàn kan yàtọ̀ sẹ́ni tó lẹ́ẹ̀fì tòlótòló yọ zakatu fitiri ẹ̀yin náà wò fẹ́ múdù wo ló fi wọn tòlótòló. bóyá yóò jòrí àtàrin sọ́tọ̀. ẹni tó lọ lè yọ adìẹ ń zakatu fitiri gbogbo sọkúsọ pọ̀ ní ìbámu Hmm. ẹlòmíì sọ wípé ẹ lè yọ sùn ní zakatul fitr ìsọkúsọ ni gbogbo eléyìí ẹlòmíì sọ pé ẹ lè ra bọ́ǹvìtà <laughs> bó jẹ́ mílò hmm. bó jẹ́ mílíkì a'udhu billahi minash shaitani rajim níjọ́ wàá láàyè gbàrọ́ tá a máa bẹ̀sìn ọlọ́njẹ́ báyìí hmm. ẹ̀yin náà ṣàkíyèsí wọ́n ní múdù mẹ́rin múdù mẹ́rin igbá àwọn ìka ni wọ́n ń pè múdù ṣé gbogbo ohun tá a kà kalẹ̀ ó ṣe ń wà múdù ìṣú ṣe ń wà múdù. rárá o ṣé adìẹ ṣé wọn múdù. rárá o kílò ló ṣe wọn adìẹ. subhanallah àti tọ́kì. torí délé ẹja fi bẹ̀rù ọlọ́run ká fi sọ̀rọ̀ wa. ẹnì ẹnìkan tí wọ́n sọ pé ọ̀dà gàrí wọ́n gbé gbọ̀nà kan kó tó di gàrí hmm. nítorí pé ẹ̀gẹ́ ni. wọ́n ní sẹ̀mọ́vita wọ́n gbé hmm. gbọ̀nà kan kó tó di sẹ̀mọ́vita hmm. nítorí pé ó lè jẹ́ alikama ni èlùbọ́ wọ́n gbé gbọ̀nà kan kó tó dé èlùbọ́ nítorí pé kí ni èso ni so àwa wa sọ pé kò búrò gbígbé gbọ̀nà kan processing hmm. kò sọ di ní tí ò tọ́ pé ká yọ ń zakat hmm. kí ló dé ẹ bá mi wo ní tí wọ́n yọ láyé ànábì sallallahu alaihi wasallam wọ́n yọ tamur wọ́n yọ zabib wọ́n yọ qamh hmm. wọ́n yọ sha'ir wọ́n yọ aqid sẹ́rí nǹkan márùn-ún yìí báyìí nǹkan méjì péré ìní processing ọ̀wọ̀ láyé anabi sallallahu alayhi wa sallam òun náà ni alkama àti sha'ir ṣùgbọ́n tamuru yẹn process wọ̀ hmm. torí pé tamuru yìí ṣe tamuru láti pilẹ̀ hmm. tí dẹ̀bínú bá kọ́ jáde wọ́n máa ń pè ní rotob hmm. gẹ́gẹ́ bí ẹ̀fọ́rọ̀ ẹ̀fọ́rọ̀ yẹn wà ní dídẹ́bínú tó ti gbẹ̀hún àfi kẹ́ ẹ máa sà tó yẹ máa pé processing kanu zebib kì í ṣe zebib láti pilẹ̀ láti pilẹ̀ rẹ̀ ntí wọ́n ń pè ní inab naam ayinab. èso àjàrà ẹ̀rí tó ń ta ní ìsìn tí ẹ̀ máa ń travel. Hmm. tí wọ́n kó sínú àwọn ọ̀rá kan wọ́n máa pe lówó tó wọ́n gidigidi nígbà tí ò sí láwùjọ àwọn kò wà ní. tẹ́ bá sa sa sa sa sa sa yọ padà gbẹ yọ wá dà gẹ́gẹ́ bí gúgúrú. Hmm. so ọ̀wọ̀ processing ni. Hmm. so bẹ́ẹ̀ náà ni akit. naam. bí yogurt ni. naam. ẹ̀rọ kí yogurt omi ni. bẹ́ẹ̀ ni. a sa sa sa. sa exactly bẹ́ẹ̀ sí makara Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni màá rí hmm. ló ti bẹ́ẹ̀ tọ́pítẹ́ ẹ̀ máa ń kan ẹ̀ máa kan jẹ́ ní tí eyín ọba lágbára kò ní lọ. so gbogbo eléyìí na processing wọ̀ kò sí hmm. wàhálà ń bẹ pé kẹ́ ẹ yọ gàrí kò sí hmm. wàhálà pé kẹ́ ẹ yọ sẹ̀mọ́vítà kò sí wàhálà pé kẹ́ ẹ yọ èlùbọ́ wọ́n á ní àdúrà wò làwọn lè máa ṣe ń forí kalẹ̀ gbogbo ń tẹ́ máa ń fẹ́ lórí ayatul qiyama ẹ̀ máa tọrọ àmọ́ léde Lárúbáwá léde Lárúbáwá ṣẹ́fẹ́ yìí náà máa ń pè é nísìnyí báyìí ẹ̀sìn tiwa ibikíbi tẹ́ ẹ bá lọ láyé ẹ bá pé gbogbo mùsùlùmí tí ó bá ṣe sọláàtì yóò bẹ̀rẹ̀ pẹ̀lú allahu akbar hmm. yóò sì parí pẹ̀lú asalaamu alaykum allahu akbar kìí ṣèdè yorùbá hmm. asalaamu alaykum kìí ṣèdè yíbò hmm. torí ẹ asọláàtì èdè lárúbáwá náà máa fi ṣe gbogbo ntẹ́ wàá wí nù sọláàtì wà ní èdè lárúbáwá tẹ́ bá ní ah, àwọn ògbó lárúbáwá sì fẹ́ tọrọ ẹ̀kọ́ ẹ wá máa kọ́ lárúbáwá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe kọ́ òyìnbó ẹ rí i pé òyìnbó nìsín ó mú un ọ̀pọ̀lọpọ̀ hmm. òyìnbó kankan kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀run wájú pé báyìí owó ṣe dà lọ. Hmm. ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ tó bá ti ní ìsìn gan sọ mọ́mọ́. ìbò ni so tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ because tí ò bá èdè elédè gan bó bá gbọ́ kò lè yé bọ̀rọ̀bọ̀rọ̀ kò lè yé bọ̀rọ̀bọ̀rọ̀ torí hmm. eléyìí ti yéèyàn nínú ẹ̀kọ́ tẹ́ ẹ̀ bá gbédè ya yín dáadáa hmm. èdè elédè gan ẹ̀ ní gbọ́ dáadáa hmm. so àwọn akétorí ń tá jẹ tá jẹ tá jẹ la ṣe hun rí mọ́yìnbó yìí báyìí so ń tá wàá jẹ ìnilárúbá ní í ṣe pẹ̀lú torí bá fẹ́ jọ màlìjẹ́nà so ẹ̀jẹ̀ akọ ẹ̀jẹ̀ akọ ẹ̀jẹ̀ akọ tá a bá fún èdè lárúbáwá ní ìyànjú ìdákanu ọgọ́rùn-ún èyí tá à ń fún yìnbó hmm. ẹni tí ó ti gbọ́ díẹ̀ nínú rẹ̀ wọ́n pọ̀ jọjọ láwùjọ wa torí délé èdè lárúbáwá náà lè fi ṣàdúrà nínú foríkanlẹ̀ yín nínú sọ̀lá hmm. tẹ́ ẹ̀ bá wa máa ń tẹ́lẹ̀ wí rárá rárá rárá hmm. ẹ lè máa sọ pé allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar fún àǹfààní ẹni tí ó ṣe ìbéèrè tí wọ́n dáhùn tán yìí lẹ́yìn tí ẹ bá wí gbólóhùn subhana rabbiyal a'la tán ni ò kọ́ kẹ́lómi máa ń lérò ìpé bọ́yá ní tí wọ́n sọ náà ni wọ́n ní ká máa wí ní sùjúd torí ẹlòmíì ó lè ṣì gbọ́ báwọn. hello. asalaamualeykum amtola. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ọkọ yìí. ọkọ mi adébáyọ̀ adéròjú ọ̀dàgbògbòde. ọ̀dà kí ni ìbéèrè yìí. gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe lálàyé fún wa pé a lè yáwó fa Hmm. ẹ bá ti ní ibi tí ọgbẹ́ pẹ̀lú kò fẹ́ gbogbo ẹ̀yàn jẹ́ bí oníṣẹ́ oṣù hmm. ǹjẹ́ èèyàn lè ya owó ṣe sàkátìlì fífi bákan náà yọrùn ẹ fásitì àkíké lẹ́yìn imam àkókò wo pàtó lèèyàn lè ìyẹn lè ṣe lẹ́yìn imam. ọ̀dà ṣe rí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tẹ́ tó béèrè náà ó ti ó ti jẹ́ dídáhùn sí tipẹ́tipẹ́ kó má dàbí pé a tún dára padà sẹ́yìn náà ṣe naam hello. wa aleykum salaam wa rahmatulah ọkọ yín abibula láti arógundé. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé tí ní àṣà àwa yorùbá. tí aláboyún bá bímọ. Hmm. wọ́n ní kéèyàn kó ọmọ wálé sí ilé bàbá ẹ̀. Hmm. ẹ dákun kí ni ṣẹ̀rí àṣọ nípa rẹ̀. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì. Hmm. níṣẹ́ à ń kírun lọ́wọ́. àwa àti ìmọ̀ọ́mù àtijọ́ gbé ní ẹ̀gbẹ́ ara wa. ẹnìkan wá wọlé tó gé wa ìmọ̀mù wa ń dédé pé tó o bá ka wúrà tán tó ka fásí àtán wọ́n rúkú tó bá dórí sókè wọ́n ẹsẹ̀ wa bọ́ sí iwájú tí eré àsọ fún wa nípa ẹ̀ ẹ dákun. ọ̀dà ọkọ ni pé ẹni nínú àṣà yorùbá hmm. pé tí ìyàwó ọmọ bá bímọ wọn nìkan gbé ọmọ lọ sílé bàbá bàbá oh. ọmọ. so àkọ́kọ́ ni pé ẹni kí ni islam rí sí lẹ́yìn. E, e, e, tó ètò ẹ̀kẹ́ mójútó kọ́kọ́ síwájú eléyìí hmm. because ẹ rí àwọn ìbéèrè míì táwọn èèyàn ń béèrè kí hmm. ṣe kó sáǹfààní kan lọ títí. àwọn kọ́ béèrè nípa bó la ṣe sin gan ni gidi. Hmm. because ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣẹ̀sìn eré lásán ni wọ́n ń ṣe. islam gan ọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ wọ́n fi mú. wọ́n gbọ́mọ lọ lé bàbá ọmọ bàbá bàbá ọmọ wọ́n gbé lọ lé ìyá ìyá rẹ̀ wọ́n mọ̀ gbogbo ẹlẹ́yìn islam ò ní í ṣe pẹ̀lú gbogbo àwọn kan tí ò ní túmọ̀ tí ò ní túmọ̀ wọ́n gbé lọ gbé lọ yín lẹ́mà ẹ̀yin ó dà gẹ́gẹ́ bí tòhídì tẹ́ kàkùn hmm. ẹ̀yin ó dà gẹ́gẹ́ bí ẹ̀sìn tẹ́ fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú hmm. so gbogbo eléyìí ẹ má máa ṣèbéèrè ń parú nǹkan bá ẹ ṣèbéèrè ń pa tí ó wúlò fún yín láyé tí ó wúlò fún yín lálùkìyàmù so wọ́n á ní ìmáàmù kan ó ń ṣe lè máàmù fáwọn èèyàn Hmm. ẹnì kẹta wa dé ó ń ṣẹlẹ̀ máàmù fẹ́ nìkan ẹnì kẹta wa dé hmm. máàmù kó tó ń bá tó ka fati àti sura tán hmm. tó ń sì tún rògbò tó ń sókè láti rògbò kó òun tó bọ́ wájú kò dájú kó nítorí pé ẹni ìmáàmù ni ẹni bá fi ṣe ìmáàmù kó lóye kó lóye pé téèyàn bá ti di méjì pẹ̀lú ìmáàmù ìmáàmù ni wà wájú ẹ̀yàn wà lẹ́yìn káwá pé Hmm. kí lẹ́yìn tẹ́ lẹ́ wà lẹ́yìn rẹ̀ náà sí ẹ̀yẹn bọ́ sẹ́yìn. tó tó wọn bá bọ́ síwájú. bá bọ́ síwájú ẹ̀yẹn bọ́ sẹ́yìn. ṣé hmm. lẹ́yìn náà tún ṣe nǹkan kan tó le lọ títì. hello hello hello O kọ yín bí ọtí ń pè. abdulhasi láti wẹ̀. kí ni ìbéèrè yín o ìbéèrè mi ni pé dókítà ṣe fúgàmù kan ní ajínigbé ní àná wọn ní ìdíyàn bá jẹ orúkọ bàbá ẹ fẹsẹ ni ẹni tó wá gbọ́dọ̀ wà lákàtà ẹ pé kìí bàbá ẹ bẹ́ẹ̀ ló láti kéke gbogbo skul tó lọ pàtó ìdíyàn ti orúkọ bàbá yẹn ló fi ṣe kí ni irú ẹni yìí lè ṣe kí ni ìfẹ́ lórí ẹ ẹ̀kejì ní kíláàsì làwọn àti ń gbọ́ fúgàmù ń gbọ́ yìí ṣẹ́ẹ̀ṣẹ̀ ni wọn kọ́ ni pé òfin ọlọ́wọ́n bá ní orúkọ bàbá wa láàmà jẹ́ títí tá a fi kú hmm. àbá àjọkùnrin àbá àjọbìnrin hmm. àbá àfẹ́yàwó àbá àmàfẹ́yàwó àbá àlọ́lé ọkọ àbá àmàlọ́lé ọkọ hmm. orúkọ bàbá kálukú ni wọn máa jẹ́ títí láéláé. akramakumullah ẹ mọ̀ pé náà àṣà tiwa téèyàn bá gbọ́dọ̀ àbúrò abẹ́gbọ́n bàbá rẹ̀ so àwọn bàbá yìí wá náwó lé lórí àwọn ni wọ́n tọ́ títí tó fi kàwé tó fi gboyè tó fi dépò kan àwọn bàbá àwọn ti tú láṣẹ yàn hmm. láti ìgbà tó ti wà ń bẹ̀ kó kọ́ tiwọn ni ó tún máa jẹ́ yọ gbàgbé bàbá tiẹ̀ hmm. àṣà tó takò ẹ̀sìn lélẹ̀ yẹn hmm. bóyá èèyàn mà ọlọ́run ní kẹsẹsẹ máa ní ẹ ti wá gba àwọn ìwé ẹ̀rí lóríṣiríṣi kò sí wàhálà ń bẹ èèyàn máa ń ṣàtúnṣe àtúnṣe rẹ̀ náà ni pé ẹ lọ sí kóòtù tẹ́ bá ń lọ sí kóòtù yẹn ẹ ṣe tí wọ́n ń pè ní observation sẹ́yìn gbogbo àwọn àwé ẹ̀rí tẹ́ ti gbà yẹn hmm. pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ orúkọ yín báyìí ni so báyìí lẹ̀ wọ́n á ń jẹ́ so wọ́n sì ní kẹ́ gbé jáde nínú àwọn àwé ìròyìn hmm. so ó níye òǹkà àgbà tó fi gbé sínú ìwé ìròyìn yé ìwé ìròyìn mélòó ló gbé sí hmm. so tí wọ́n fi máa pe ìwọ tán ti mà báyìí tẹ́lẹ̀ o báyìí lórúkọ rẹ nísì so ìwọ ló sì máa sábàbí tó fà á tó ń fi wá ń jẹ ntọ́ ń jẹ nìsín hmm. wọn ló sì máa ń tọ́ fà tó ń fi ń jẹ ntọ́ ń jẹ tẹ́lẹ̀ hmm. ṣùgbọ́n bàbá ti ma ìdá àtàṣìṣe láṣìṣe àtà ìdá hmm. ká yí padà ni nítorí pé ká ma ìdá láìdá ká má ṣìṣe láṣìṣe ká sì pa mára ká ká ká korí bọlẹ̀ ká ká sí òkè orí bẹ́ẹ̀ náà láṣìṣe kú òun ló burú wọ́n ní àwọn ń gbọ́ irú irú ètò tá à ń ṣe ní ìsinmi mọ́ṣáláṣí hmm. táwọn ṣẹlọ gbádé tí ti sọkúsọ ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn náà ń kọ́ hmm. nínú ẹ̀sìn Islam mọ́ṣáláṣí wà fún kẹ̀sìn náà kẹ̀sìn ìrántí Ọlọ́run nínú ìrántí Ọlọ́run ní kẹ́kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn yìí. Hmm. hello. waaleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹ ti ń pè o. orúkọ mi ni Sadiq látòṣogbo. kí ni ìbéèrè yìí ẹgbẹ̀rún abẹ́rẹ́ béèrè lọ́wọ́ àwọn ìtọ́jú wa wípé tí èèyàn bá ń ṣe ìṣe ara lórí nǹkan hmm. bóyá téèyàn bá fẹ́ níyàwó tàbí tó fẹ́ ẹyàn ṣá hmm. ọ̀nà wo lèèyàn fi máa ń gbà ní àmì wípé ó kẹ́ ẹni yìí ẹni tó dáa fún mi ni àbí ẹni yìí ẹni yìí kò dáa fún mi. alhamdulilayi àkọ́kọ́ kò sí àmì kan tí sẹ́rí àsọpọ̀ rì hmm. kò sọpọ̀ rì dúdú àjẹpẹ́ má ṣe kò sọ pé ó rí funfun àjẹpẹ́ ṣe mm. tọkàn rẹ bá ti balẹ̀ sí ní tí o ti torí rẹ ṣe istikhara ṣíṣí ṣe rẹ mm. ṣe tọkàn rẹ bá ń ṣe hílàhílò lórí ṣíṣe rẹ jáwọ́ ń ṣé o ti parí èyí mm. sì ṣe pé mo ti ṣe istikhara lẹ́ẹ̀kan tó o lè tún ṣe o lè tún ṣe o lè tún ṣe o lè tún ṣe títí tọkàn rẹ ó fi balẹ̀ sí ṣe àbí má ṣe ṣùgbọ́n kíyèsí o kì í ṣe gbogbo nǹkan náà pátá lèèyàn máa ń ṣe istikhara sí pé kéèyàn ṣe istikhara sí pé ṣé kí n fẹ́yàwó àbí kí n má fẹ́yàwó hmm. ìbásíkò jẹ́ lélẹ́yìn wọ́n fẹ́yàwó náà ni. àmẹ́ni báyìí pàtó hmm. ọlọ́run sórí ń bẹ nu fífẹ́ rẹ̀ àbí òsì ń bẹ ní kéèyàn hmm. máa ń ṣe istikhara sí nu tọ́kàn rẹ̀ bá ti balẹ̀ sí fífẹ́ rẹ̀ fẹ́ ọlọ́run ọbọ̀ fòrè sí. ẹ̀lọ́run. salaam aleykum orúkọ mi ni kudrat abdulwahid tí gbogbo èèyàn mọ̀ sí ìyá saheed láti sàjá. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé àkọ́kọ́ ni pé ẹran tún lọ́mọ tá a máa pa yẹn. Hmm. ṣé tí ọkùnrin ò bá lágbára àbọ̀mọ̀ ò bá lágbára àti ipá tọ́mọ̀ ti sọgbára ìyá ká ṣé ṣe súnà gbà sí eré àgbà kọjá pé kí ìyá ọmọ ó pa kó pa ẹran sínú fọmọ rẹ àkọ́kọ́ nù ẹ̀kẹ́ ti ní pé kí lọ́wọ́ abẹ́lẹ́ wà fọmọ tó wà yẹn lágídí tọmọ ti pé márùn yóò sì pa á sí ọmọ sì ń pa eré àwọn onífọkọ bẹ́ẹ̀ ẹ pé ètò kò ní bàjẹ́ fún o. ẹ ṣe àdúpẹ́ alhamdulilayi ọkọ ìyẹn bàbá ọmọ lọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá pa láṣẹ pé kó máa pẹran àkíkà hmm. fún ọmọ rẹ̀ ní ọjọ́ keje ẹja sàn kìí ṣe ọjọ́ keje kìí ṣe ọjọ́ kẹjọ hmm. ọjọ́ keje lànàbì sọ nínú gbogbo àdé so ọjọ́ keje ẹ wá ní tí ó bá jẹ́ pé bàbá ò lówó lọ́wọ́ hmm. tó fi lè pa àmọ́ ìyá lówó lọ́wọ́ ṣé ìyá lè máa pa náà ìyá kọ́ lọ́lọ́wọ́n bá pa láṣẹ pé kó pa bàbá ṣùgbọ́n kò sí nǹkan tó burú kí ìyá ọmọ tó ń lówó yùn kọ́ yá ọkọ rẹ̀ lówó tí ó fi pa àkíkọ yùn yóò máa jẹ́ gbèsè lọ́rùn ọkọ eléyìí tọkọ gbọ́dọ̀ san padà. Hmm. so tí wọ́n bá sì bùn ọkọ rẹ̀ ní owó kò fi rà hmm. wọ́n fi pa kò sí ní tó burú ń hmm. so ṣùgbọ́n kọ́ wá jẹ́ pé wọn ò pa rárá àbúrò wà ń bẹ̀. tí ìyá bá lówó lápò tó fi lè pa ọkọ ò tí ó fi pa. Mm wọ́n á ní kí ọkọ lọ wọ́wọ́ tí ó fi pa ọ́ lòun lè dárò láàmú so ìyá kìí ṣe túláàsì lórí tiẹ̀ pé kọ́ pa rárá rárá yóò filẹ̀ bí bàbá ọmọ ṣe fẹ́ náà ni ó filẹ̀ fún wọ́n á ní tí ọkọ bá ya alágídí èdè tá pè ní hmm, so tó bá ya alágídí tó máa hmm. fi ń pé márùn tí ọ̀pá ń kọ gbèsè di gbọ́gbọ́ inú hmm. eléyìí tí ó san lórí àwọn ọmọ rẹ̀ eléyìí tó yẹ pé yọ bọ́ sábẹ́ pé àwọn àǹfààní àti èrè kan wà Hmm. tóbi náà máa ń jẹ láàárọ ọmọ tí wọn bá pẹran àkíkọ fún hmm. kò ní láwọn àǹfààní àti èrè yẹn hmm. kó máa sànù wa. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ́ yín bí ẹ ti ń pè. yusuf lábẹ́rẹ́ láti ìgbà. naam. yusuf lábẹ́rẹ́ láti ìgbà. láti wo. dubai dubai. láti dubai tọ̀ kí ni ìbéèrè yín. ẹ bá wa pa ẹ bá wa pa rédíò yín lọ́dọ̀ yín lọ́hùn yẹn tẹ wà yẹn ẹ bá wa pa gbọ́ yín ketekete ó ń rọ́pọ̀ gudugudu. à ń gbọ́ yín ó ti já kan yìí. na àwọn ẹgbẹ́ ìwà ìṣe ṣé ṣé àtúntò tó yẹn lọ ilẹ̀ màmí lọ lákàtí àwọn akọ̀kọ̀ àti wọn fàgbà tí wọn bá ń tó àtijọ́ kò sí ìlẹ̀ là ó lọ́wọ́ àtọwà jọba wọn àti ṣé àwọn ènìyàn lè ṣe ni àbí àtà ìṣẹ́ ìbá dé ní ọ̀sán. Hmm. àmì bẹ́ẹ̀ ṣé ó sọ sílẹ̀ sí ẹni tó yẹ máa ṣe ẹlẹ́gbẹ̀ẹ́ tó bá fara kàn yẹn pé ó ṣe fún láì lọ́wọ́ pé pé ní ara bá àti ọba fẹ́ra ìdí yẹn rí bí ìyẹn ní gbẹ sí wọn bá àbí ní kí ni gbẹ àbí àárín ọba yìí ni. alhamdulilayi wọn ní àsìkò wo làwọn yọ zakatul fitr lọ́la hmm. bọ́ọ̀lù ṣe máa pọ̀ là lọ́dún. nínú òfin ọlọ́run ọba wa. ìbéèrè kan tó nù. ìsìláàmù ó fẹ́ kọ́ púpọ̀ kọ́ wa. Hmm. a lè sọdún àfi ká rọ́ọ̀sù. lónìí tóòrùn bá ti wọ gbogbo wa máa wá oṣù hmm. tọ́lá wọn bá bá ní kí ẹ̀yàn rí àbẹ́mi mọ́ rí so ẹ wùsù táwọn mùsùlùmí bá ti gbọ́ wọn sọdún hmm. láì hmm. ajẹ́pọ̀ lánà nínú Ramadan ni ọ̀jẹ̀ náà jẹ́ nínú so eléyìí jẹ́ zakatul a máa ń yọ láàárọ̀ ọjọ́ lẹ́yìn ìgbà tẹ́ bá ti parí sọ̀látùl fajr títí kó tó di pẹ́ ṣe sọ̀látùl eid. naam àmọ́ ní tó bá yọ lẹ́yìn eid hmm. sàrà lásán lọ́yọ̀ hmm. kì í ṣe zakatul fitr hmm. tọ́lọ́wọ́n bá pa láṣẹ kó yọ lórí ahọ́n nabi muhammad sallallahu alayhi wa sallam. wọ́n á ní ẹlẹ́dẹ̀ fara kàn wọ́n. ṣé àwọn lè fa sọ bẹ́ẹ̀ ṣe sọ̀látù bẹ́ẹ̀ ni lópin ìgbà tẹ́ ẹ bá ti rí gbẹ̀ẹ́ lára ẹlẹ́dẹ̀ tó kàyàn hmm. táàpọ̀ fìgbẹ́ yí yín lára hmm. ẹ sì rí pọ̀tọ̀pọ̀tọ̀ àbí tọ̀ àbí torí ẹlẹ́dẹ̀ inú ẹ̀gbin náà ní ti ń yí hmm. tẹ́ẹ̀ bá ti rẹ́gbin tó ń lò fi yí yín lára ẹ̀gbin lẹ́fọ̀nù kì í ṣe pé ẹlẹ́dẹ̀ fara kàn máa fọ́ yín ìgbà báyìí. hello ìyá ó ti já o hello. hello. o kọ́ ibi ẹ ti ń pè yìí. àti sàlámù ló tún padà wá ẹni tá a máa kí sòkò la hmm. ìmáàmù wa ṣáájú táwọn tó tò lẹ́yìn náà lè máa wọ́n lè mú tí àlọ́ àti wọn ọ̀há àdó àdá máa ṣe sí òkú yẹn wọ́n lè mú tí àlọ́ tí wọ́n máa kà á náà àdó àbẹ́ àkọ́kọ́ náà ẹ kéjì onírú yẹn náà ká pé ẹni tó fẹ́ kírun sókò la gangan ọ̀há àdó àyẹn sórí tó lè mú tí àlọ́ tó fi ka àdó à alhamdulilayi tó bá fẹ́ ṣe sọ̀látùl jánásà àwọn àdúrà wà tá nàbí sallallahu alaihi wasallam kọ́ wa pé ká máa ṣe fókútà ń ṣe sọ láti ṣe lára hmm. àwọn àmọ́ àdúrà yẹn lórí tá a lè mú tíra lọ́wọ́ ẹni tá a bá máa kí ó kà dáadáa tá a sì yánu hmm. tá a bá máa kí ó kà dáadáa tá a sì yánu hmm. a lè mú lọ́wọ́ àmì ẹni tá a kékeré rẹ̀ tá a tà tá iná ni so ẹ rí i pé iye ìgbà mélòó ló kó fi dó kó tó di pé yín pé àdúrà tẹ fẹ́ pè tán so wọ́n kù díẹ̀ káàtó fún wa àwọn ẹ̀sìn wa àkákún sọ̀rọ̀ bíi fíìmù àwọn nǹkan bíi ìranù ẹ̀rí pé hmm. lọ́pọ̀lọpọ̀ ọ̀hún rí má hmm. so ó kù díẹ̀ ó kù díẹ̀ hmm. ẹlòmíì gan tó wá ń ṣe sọ̀láàtù sókù làṣẹ pé máa súfè ni ah, ló kọ́ ń ṣàdùà kọ́dà ẹlòmíì yóò tún máa gbá ìnáfójò òkúta wà ọkùnrin ni yóò máa sọ pé obìnrin yìí ó sì tún lè jẹ́ Hmm. subhanallah ah ọkọ ọkọ púpọ̀ káàtó. tọ kése díẹ̀. wàláhi hmm. wàláhi àwọn èèyàn kẹsìn kún rárá rárá láwùjọ wa. Hmm. naam. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kọ́ yín. yusuf ló kọ́ bàtà láti. náà kí ni ìbéèrè yín. Thank you àbí kí ìṣègbè yẹn ṣàkóso yẹn fún wa àbí àbí ẹ̀dá ìṣègbè kẹrẹ. afa hello hello ẹ má bínú àgbóyin rárá bí tí wọ́n máa ọkàn rọ́pọ̀ ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ti àbáláǹfààní àti ìbẹ̀wò lónìí bóyá nígbà míì bóyá làbí lọ́jọ́júmọ́ àtúbá ń bọ̀ insha Allah ẹ má bínú ká mú ìpẹyọ kan sí ká ìkádìí ẹ̀ ká máa lọ hello ó ní rárá bí tí wọ̀ mọ́ ọkàn rọ́pọ̀ ẹni báàpù fẹ̀ǹdà náà fi lè ṣe sí mi báyìí. ẹ lọ́wọ́ kọ yín o. hello. hello. Ah, ọ̀dà àgbọ̀n kankan ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kó bá a san lẹ́sùn lórí láyé bí àti lọ́lùkìyàmá ẹ̀rọ ó kọ́ ibi ẹ ti ń pè é aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ yín. naam rasheed ń sọ̀rọ̀ láti Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín àti ń lọ o. ẹ jọ̀ọ́ mo fẹ́ bí ìrọ̀rọ̀ sheikh pé ǹjẹ́ báwo ni onírìnàjò ló ti ṣe yan zakat ẹ̀ látàrí pé ṣé ibi tí ó ti ń bọ̀ ló ti máa ló ti máa yán ni àbí ibi tó ń lọ because ó fẹ́ yìn àjò ni ìjẹ́sùn gangan náà ló máa yọ àbí àwọn tó ń lọ bá lọ́ máa bá yọ. Eh, alhamdulilayi oníkàlùkù ní ọyọ tiẹ̀ pàápàá jùlọ tó bá ti jẹ́ pàá gbàlagbà ni hmm. tó sì jẹ́ pọ náà da owó tiẹ̀ ni ní ọyọ àmọ́ tó bá pa bẹ́ẹ̀ nìkan lọwà ẹni tí ń jẹ lábẹ́ rẹ̀ ní ọba ayọ kò bá jọ orí ìrìn àjò lọwà hmm. àmọ́ tó bá pọ náà dówó tiẹ̀ ní ibi tó dé náà ni ó ti yọ yóò fún aláìní. jazakumullahu khairan sheikh ah, ẹni tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá àwọn náà ni ah, sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Madina Center ẹ̀ṣánú ajẹ́lógún ọ̀ṣọ́ pẹ̀lú wọn tí wọ́n dìjọ kọ́ orin wà àwọn náà ni àbúrò àmì náà láti òkè àdó akíntola jazakumullahu khairan ọgbọ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrẹ tó kọ́lọ́n kọ́ bá a san lẹ́sùn orí láyé bí àti ní ọ̀rọ̀ lè kíyàmà ọ̀làdùn ní bèlò ló kọ tí èmi jẹ́ bàbá pàdé lọ́la ẹ̀ máa gbọ́ wa tá a bá sì pàdé yóò máa di ọjọ́ mẹ́jọ yìí nínú títí gbà náà salamu